ana muhammad sallallahu alaihi wasallam ijallana hadhihi that and what kama lil kufari that and what ila nabi igi yìí ó ṣe jẹ́ káwa náà ó máa fi ṣe that and what gẹ́gẹ́ báwọn kèfèrí náà ṣe ní that and what kí náà ń pè ní that and what fáwọn kèfèrí tí wọ́n bá fẹ́ lọ jagun wọn ni wàkánà lil kufari yanutuna sila'ahum bisidra wa ya'kufuna hawla wọ́n bá fẹ́ lọ jagun àwọn nǹkan ìjà ogun wọn wọ́n kọ́kọ́ fi kọ́ ibi igi kan wọ́n wá rọ kiri ká igi yẹn kátó wàá mú kátó máa lọ. wípé rẹ anabi àwa náà a lè má lọ síbi tiwọn ká máa fi gé èyí náà ká fi máa ṣe tiwa náà. àbí kí lànà bèrè sí. fakọ́lá nàbí sallallahu alayhi wa anabi ni allahu akbar anabi ni ọlọ́run tóbi hakada hada kama qalat banu israel li musa anabi ní sọ́rin tó sọ yìí àwọn ọmọ israel náà wọ́n sọ fún anabi musa anabi wàá kà á yà yìí ọlọ́run ó ní wọ́n sọ pé ijal lana ilahan kama lahum aliya qala innakum qawmun tajhalun ẹ wà anabi anabi ní tó sọ yìí náà àwọn ìjọ musa náà sọ rẹ̀ anabi ní awòsí fún yẹ o kò gbúdọ̀ jẹ́ pé ntí kèfèrí bá ṣe láwa sọ pé a fẹ́ máa kọ́ ṣe nígbà tá a ní ní tá à ń ṣe ìyẹn kó bọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí a lọ ṣe ẹnìkan kan níbi kan gba àwa ṣe ẹnìkan kan gbà máa pè ohun tó ń dúró àbúrò bàbá ìyàwó lọ òun ò bìlì òkú kọ́ là ń ṣe níbi bá gbogbo ẹ̀ olórí fẹ́ kọrin ẹni ò sáyè ẹlẹ́ngẹ́jìmẹ̀ntì fẹ́ tàdíreke ẹni ò sọ náà onígangan fẹ́ sọ kọ̀ǹgàn sílù ẹni ò sáyè ọkọ fẹ́ gbéyàwó ẹ̀ lọ́wọ́ ká máa jó lójú agbo ẹni ò sáyè ẹjọ́ kí là ń ṣe gan-an tọ́ ọ̀nà jí o. láti gbé wá sí. gbogbo wá sí ọgbà làwọn òun ni ó kókó wá láìpẹ́ ẹ̀gbọ́n bàbá ìyàwó lòun àbúrò bàbá ìyàwó lòun wọn á bèrè ṣé mùsùlùmí làwọn wọn o ó joyè ní mọ́tàlásì yìí <laughs> subhanallah ti islam yẹn ò mú èyí tí obìnrin kan tóun àtọkọ rẹ̀ ti kọra wọn lẹ̀ tó ti mú onílù kan lẹ́yìn ọmọ lulu ó ti mú olùkà lẹ́yìn gbogbo orin ayé tẹ́lẹ̀ bọ gan hàn mà ẹ má rò pé báyà mùsùlùmí kò sóyìí tẹ́ ẹ fẹ́ kàn ṣe tí wọ́n lè ṣe wọ́n lè ṣe tẹ́lẹ̀ bọ wọ́n lè ṣe tó lóòsà tẹ́lẹ̀ mi bá ń kìsàgó tọ́ba rí pẹ́yìn ń sàgó lẹ̀ pọ̀ yóò kìsàgó. ológun òkè ògún wọn ti ha gbọ ẹ sórí yóò mú nílùú kódà wọn ti ti mú àfa lọ́wọ́ gan débi ẹ kankan tabata ti wá àfa tó sọ yege àtún mú àjìlá fún àfa kan wọn mú dábàá ti fún ní one thousand five wọn mú ti ṣe lọ obìnrin ni ó tó onílù rárá èyí báyìí ó rí kí n ìlànà. ìyẹn ló mú wọn ọlọ́run sì ti sọ pé gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ìnàkún ka ọmọ ń tẹ̀jú halo aláìmọ̀kan ni wọ́n ẹ̀sìn òye wọn wọ́n lè nímọ̀ nípa àtayé kò sí tó yé wọn nídìí ẹ̀sìn níjọ tí tọ́lọ́wọ́n bá sọ tálábì bá sọ tẹ́mi rẹ bá ti kórira ẹ̀ mọ̀ pé iṣẹ́ múnáfíkì ni ọ́ máa fi yẹn àṣẹ sára rẹ̀ nǹkan mi ń bẹ tọ́lọ̀ ń sọ tánàbí sọ tó o pé fúdi kan àbí di mi èyí ò ṣe nǹkan yẹn ṣùgbọ́n o gbọ́dọ̀ kórira ẹ̀ tẹ̀mí rẹ bá ti ń kórira nǹkan yẹn mùnàfíkì ni ọ́ dhalika bi annahum karihu ma anzalallahu fa ahabata a'malahum ọlọ́run ọba nítorí páwọn èèyàn kan wọ́n kórira. ìnáwó kọ́rọ̀ máa ń zọlọ́ lọ. kórira ń tọ́lọ̀ wọn bá sọ kalẹ̀ fáànù nẹ́bí wáyé tiẹ̀. bàbá ọmọ ẹlẹ́hùn. ọlọ́run gbogbo èyí tó rò pé òun ń ṣe yẹn gan nínú ẹ̀sìn ó ti bàjẹ́ níwájú ọlọ́run. ẹlẹ́mìn ni wọ́n ní akàn kọ́ńgbọ̀n ìdáná bí kò sì sọ bẹ́ẹ̀ sí ti wọlé sóyínká. ṣùgbọ́n bá rí àpapọ̀ kan kọ́ńgbọ̀n kan kọ́ bí ẹran láìláìlá ká dákínní borí èjì sóru èmú wọn ni ìgbà tó mọ̀ yẹn ò dákínní borí tó wà fẹ́rẹ́ sókè. mùsùlùmí ló ń sọ̀rọ̀ yẹn. dhalika bi annahum karihu ma anzala Allah. ìdí tó sun gbogbo ìjáàbọ̀ ọmọ rẹ̀ ná òní skul ló ń mọ́ni lọ mọ́ni lọ borí skul tí n bá fẹ́ kó borí ilé kí ó ní màá ní lọ. I want you to become a lawyer, a barrister female doctor ṣé female doctor wà ló jáde ihun tó ṣe wá pọ̀ ohun tó fi ṣe wá lọ ló fi jẹ́ pé ẹ ń gbógun ti Islam ẹnìkan ò gbógun tì í ẹ̀yin tẹ gbó tira yín ló pọ̀ tídìlé mùsùlùmí tẹ̀sìn bá yé wa kárí kò sí wàhálà kan mo ń ṣàlàyé yẹn kan fẹ́ ní kálánà mo ní pẹ̀lú ògbó ọlọ́run tá a bá fi rí bí ọdún mẹ́ta sí mẹ́rin síbi tá a wà yìí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan yóò máa ọ̀gánáìsì iftar nínú Ramadan àti sahur fáwọn tó bá fẹ́ ṣe ìtìkáf tí mọ́ṣáláṣí kọ̀ọ̀kan wọ́n pàmánẹ́ǹtì àwọn aláṣẹ oúnjẹ yìí wà ní jẹ́ fún ẹni tó ń gbàwẹ̀ nìkan mọ́ gbogbo ẹni tó wà ládùúgbò ẹ̀ wá máa jẹun ó ń bọ̀ bẹ́ẹ̀ torí pé níbi nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn Àkúrẹ́ ni wọ́n bí àwa sí kò rí báyìí ní nǹkan bíi ogún ọdún sẹ́yìn ọgbọ̀n ọdún sẹ́yìn kò rí báyìí ilé ìwé tèmi lọ èmi nìkan ní mùsùlùmí lákùrẹ́ primary one èmi nìkan ní mo jẹ́ mùsùlùmí primary two èmi nìkan mo jẹ́ mùsùlùmí primary three èmi nìkan mùsùlùmí mo kíláàsì. zumale níjàmbá sórí bẹ́ẹ̀ pàṣẹ ìdí nìyẹn tó fi jẹ́ wípé ìwọ náà tètè jọyìn ọkọ̀ yẹn tó o bá ń fà sẹ́yìn wọ́n sì máa bí are you a muslim? of course i'm a muslim oh i'm very sorry ẹ ẹ ṣe mùsùlùmí ẹ sọ̀rọ̀ bí àwọn mùsùlùmí tiẹ̀ tanu kọ́lọ́n kó sànù. àmín. jẹ́ kí n tẹ̀sìn rẹ sọ wọ̀ n tí n tẹ̀sìn sọ tó fi ń wọ ọmọ amẹ́ríkà tó fi ń wọ ọmọ britain british tó fi ń wọ kí ló wá dé kí ni wọ́n jẹ́ bọ gbogbo ohun tó rí ọ jẹ́ láyé àwọn tó ti jẹ tó dùn tiẹ̀ lọ wọ́n ń bẹ tó ń fi islam ṣe fàárí wọ́n bá jẹ́ medical doctor àwọn àáfàá ń bẹ tán jẹ́ medical doctor tán tún jẹ́ expert ni wọ́n specialist wọ́n ń bẹ odidi ọ̀kan náà àwọn àáfàá wa wọ́n bẹ ní misra medical doctor ni wọ́n àgbà àáfàá sí ni nínú sheikh roslan medical doctor wọ́n parí medicine tán ló àgbà àáfàá tó gbọ́ àyà ọ̀kan náà àwọn àfa wa tó jáde láyé lórílẹ̀‐èdè nàìjíríà ń bí Sheikh al ọlọ́run kó bá foríjì. àfa ńlá ni ní gbogbo north tí ò sì fọwọ́rọ́ sẹ́yìn bó sì ṣe rí yẹn computer science wọn ló tún ṣe first degree second degree gbogbo àwọn tó wá bá ń bẹ̀ ká wá ṣiṣẹ́ lórí programming ẹni tí ó tí ó bá sẹ́yìn yóò múra gbogbo àwọn nǹkan yẹn àfa ni àwọn èèyàn ń béèrè ńgbà pé gbogbo ló ti ń rówó náà òun kọ́ńtrátì tó ń gbà nàìjíríà kan fẹ́ẹ́ lè má lè gbà nípa tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò mọ̀ nípa programme nínú kọ̀mpútà síbẹ̀síbẹ̀ àáfàá ńlá ni tí bá ń ṣe wáàsí àwọn èèyàn wọ́n lè fẹ́ẹ́ tóbi two thousand tí wọ́n jókòó tó mọ̀ ṣàlàyé ẹ̀sìn kí ni wọ́n wá ní ó lẹ́gùn náà orí òjò orí ẹsẹ̀ òjò ẹsẹ̀ náà ní ó ní mẹ́ta ní neco ó ní méjì waec ó tún ní méjì sí ó ní kàmbẹ naptel wọ́n tún fi kàn náà wọ́n tún fi ẹyọkà náà kún bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n so papọ̀ nítorí wọ́n ń wo rẹ̀ kó ń da islam wò wá wò Ọlọ́run kó ṣàánú wa anabi wa ń sọ fún wa wípé ẹ má dàbí àwọn ìjọ musa o ẹ má jọ wọn o ntí bẹ nínú ẹ̀sìn wa ó gbúdọ̀ wọ́ mímọ̀ nípa ẹ̀ torí pé ntẹ́yìn ọba mọ̀ nípa rẹ̀ èèyàn lè dìfẹ́ǹdì ẹ̀ mímọ̀ nípa ẹ̀ jẹ́ kó dùn mọ́ nú kódà kó káwọn èèyàn máa rò pé bákan ní lẹ́mìí pé tọ́lọ́n ló máa da bóyá orientation wa tó wọ́ ló já mọ́ rẹ̀ tó da tọ́lọ́n yẹn ló da kódà kó má ti ṣe ntọ́lọ́n sọ yẹn òré wa táwa mùsùlùmí bá lè rí báyẹn ẹnìkan kò fún wa problem kò sí nítorí àwọn kálukú ká máa ṣe tí rori mùsùlùmí bá lè rí báyẹn wàhálà ti sọ kò sí pọ́lọ́mù kankan mọ́ tá a bá ti rẹ́sìn wa lẹ́sìn pé kì í ṣe ẹ̀sìn kákírun nìkan ẹ̀sìn tó dá sí gbogbo ètò ìgbésí ayé wa bá a ṣe gbé pẹ̀lú ìyàwó wa bá a ṣe ture àwọn ọmọ wa bá a ṣe ṣe lẹ́nu iṣẹ́ wa bá a ṣe ṣe nídìí òwò wa bá a ṣe kẹ́kọ̀ọ́ Islam fẹ́ ká kẹ́kọ̀ọ́ gbogbo èèyàn ń kẹ́kọ̀ọ́ Islam fẹ́ ká kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n tó differentiate láàrin wa àti owó tẹ́ ń kẹ́kọ̀ọ́ ni wípé ọlọ́run ọba ìkọ́ra bísmìrọ̀ bísmìrọ̀ bí kàlàwá fi rí kì í ṣe bísmì dúníà bí wọ́n ṣe ń ka àwa náà ń ka ṣùgbọ́n táwa fi ń excel ó ní pé bísmì rọ̀bìk pẹ̀lú orúkọ ọlọ́run ọba bàbá ṣe ń kà á mọ̀ dọ́lọ̀ mọ̀ níbẹ̀ ní táwọn ò lè mú jáde nínú tí wọ́n ń kà àwọn ò máa mú jáde torí pé kò sọ̀rọ̀ ọlọ́run di tiwọn ikra bísmì materialism ó ní ṣùgbọ́n ikra bismi rabbika àwọn ikra bismi madiya omi tí wọ́n mú abábẹ́ ṣe tọ́lọ́n làwọn máa ti síwájú làáfin máa excel ẹni tó bá fẹ́ tó máa ti ń ṣe ọmọ mùsùlùmí ìjíwèé o àyèsí kùn yàn lọ́wọ́ lórí kọ́ máa ṣe gíṣù kọ́ máa ṣe jàmbá a máa ṣẹlẹ̀ a fẹ́ ṣe ìdáwò kan ẹnìkan àwa sumara dáadáa wà níta sọ ma pé òun ò ká kíni yẹn dáadáa o sọ àjọjọ ma a ma yẹ wo sira wà fúnra gbogbo yìí tá a bá ti ṣe ká ṣe ká tó wọlé ní bàbá ti lè wọlé ní yóò ṣe ṣe mọ eré ló pè gbogbo bó ṣe sọ mo ní à ó ti ń dọjọ bẹ́ẹ̀ máa ṣe ní tó o bá fẹ́ ṣe èèyàn ló ṣe tiẹ̀ lọ́tọ̀ àwa jáde yọba dà síjà àrẹ mùsùlùmí ká fẹ́ràn kéèyàn fẹ́ kó mọ̀ fẹ́ràn ọmọlàkejì ah mo ní mo fẹ́ràn rẹ pọ̀ olórí oore tí mo lè ṣe ká tó wọbẹ̀ mo lè fi tèmi lẹ̀ kí n ṣàlàyé ẹ̀ wọ́n yẹn mú yàn wá ṣe masters wọ́n yẹn fọ́ọ̀sì yàn ọmọ tó ń ṣe ló fi wà ọmọ ṣe masters lọ́wọ́ ọmọ jíwèé wò sọ àpòrí ẹ̀ ti dàrú wọn yìí fọ́ọ̀sì yẹn kó wá ṣe ó wù ọ́ lọ́lọ́ ṣe ó yẹ kó mọ tó ń ṣe torí pé o fẹ́ fi gbowó lẹ́nu sẹ́ni ọwọ́ àmú sàtífíkẹ́ẹ̀tì lásán lọ́wọ́ ohun tó olówó lọ́kọ́ yẹn tó ń fún ọ lówó lérí ẹ̀ ò má. èmi ò lè ràn ọ́ lọ́wọ́ lórí ìbàjẹ́ ó torí àkírà àwọn ọmọ mi ńgbà àkírà gan sọ yọwó ni àìkírà yẹn náà sàwa ojú kara ló já sí kò ní mí látara adé owó ní ṣe o sì ní kọ́ àwọn èèyàn lọ́wọ́ torí pé sìn wa ó ti kọ́ wa ní gbogbo àwọn nǹkan yẹn ìdí ìwọ tó ti mọ̀ pé ò lè jíwèé wò ò ní lu jìbìtì ó kà nígbà táwọn èèyàn ń sùn wò ní sùn torí pé tí wọ́n fẹ́ ṣe yẹn ìwò ò fẹ́ ṣe ìyẹn ni ká fi rí àwọn ọmọ wa ọ̀rọ̀ ẹ̀kọ́ lólèdè wa nàìjíríà à ń tanra wa jẹ common entrance lásán àwọn òbí tún lọ ń ra òrìjó fún ìdánwò primary school fọmọ jama à ń ṣera wa béèyàn bá mọ nǹkan èmi a máa sọ fáwọn èèyàn bó o mọ nǹkan tó bá dá ọ lójú kódà kó o mọ̀ ríṣẹ́ ọmọ wípé ọjà ń bẹ ń sọ̀bù ẹni tí ọ̀rà ni ò ti wà tọmọ ọjà ń bẹ ń sọ̀bù ọkàn rí ó balẹ̀ bójúlẹ̀ kéèyàn ó pọ̀ tó ń bì kan tán bá fi ọ̀rọ̀ lọ bó bá dá síbẹ̀ wọn ah, ah eléyìí yàtọ̀ nǹkan ò sì ju nǹkan lọ ní bí competition tí nǹkan bá ju nǹkan lọ jẹ mọ́ àwọn ìbáyẹn bì bí nǹkan ò bá tó nǹkan ni pé ẹ pọ̀ lẹ́nu ẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ bí nǹkan bá ju nǹkan lọ wọn ì bá yàn án dùn ẹ wò ẹlòmíì tó fẹ́ kọ̀mpìtì pẹ̀lú ẹ tí wọ́n bá ti ṣáájú sọ̀rọ̀ wọn ẹ bóyá kẹsọ tèmi di <laughs> kẹsọ tèmi di ẹ má tó mi papọ̀ mọ́ ẹni. ìyẹn ni kájí kó yá àwọn ọmọ kì í ṣe pé iṣẹ́ tán fẹ́ rí tán bá parí ẹ̀kọ́ yẹn ló má ta so mọ ẹ̀kọ́ tó lọ kọ́ yẹn so yẹ ọ́ mọ̀ tó ó mọ tó ṣe wàhálà lérí kódà kó jáde kó má ríṣẹ́ fọkànbalẹ̀ ṣèbó mọ nǹkan yẹn ó dẹ̀ da lójú gbogbo n ta n sọ ìtẹ̀sìn kọ́ wa nìyẹn nínú Islam ṣùgbọ́n gọ̀ọ̀rọ̀ ìdílé mùsùlùmí kò rí bẹ́ẹ̀ lọ́bi jẹ́ pé n ta fi ń ṣera wa ó pọ̀ ju tí wọ́n fi ń ṣe wá qala aghayra Allahi abghukum ilaha. qala. أفغير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀nìrẹ́ ànábì Musa sọ fáwọn ìjọ rẹ̀ أغير الله أبغيكم إلها قال أغير الله أبغيكم إلها wọ́n léèrè wípé sọ́lọ́run míì tún wà tí wọ́n ń fẹ́ kó jọ́lọ́run wọn ni lẹ́yìn ibi ọlọ́run ọba kí ló mú wọn tán tún sọ pé àwọn ń wọ́lọ̀ mí musa sọ fún wọn bẹ́ẹ̀. wàhùn afábọ́lẹ́kùn àlẹ́ àlẹ́ mi. ṣé bọ́lá wọn bá yí tó là yín òun ló gbọ́lá fún ẹ̀yin ọmọ Israel ju gbogbo àwọn èèyàn tí wọ́n wà láyé lásìkò yín kì í ṣe alẹ́ alamin alẹ́ itlaq ṣùgbọ́n lásìkò yín yẹn kò sí ìran kan tó lọ́lá táwọn ọmọ Israẹli lọ́dọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kò mọ̀ ẹ̀rọ ẹ̀lẹ́mí. ìgbàlọ́wọ́ ló bá jùlọ fún yín ju gbogbo ẹ̀dá lọ nígbà yín kí lè tún wá lọ́dọ̀ Ọlọ́run náà. وإذ أنجيناكم من آل فرعون ọba wa ń bọ ọpọlọ wọn sọ̀rọ̀ lọ ní wà íyí ẹ ti gbàgbé ni. أنجيناكم من آل فرعون. nígbà tọ́lọ́ wọn bá là yín lọ́wọ́ fìràánù àtàwọn èèyàn rẹ̀. يسوءونكم سوء العذاب. fìràánù tó ń fún yín ní ọ̀kọ́dọ̀pọ̀ ìyà jẹ ta ló là yín nígbà náà sí ìròyìn ẹ ló là yín. èso lọ́rọ̀ kan ṣe àwàdà ẹ̀ẹ́dẹ̀. ń yọ omi ọ̀kọ́tọ̀pọ̀ ọ̀yà tó ń yọ fún yín tó ń jẹ yín níyà tí sẹ́ni tó lè gbà yín lẹ̀ lọ́wọ́ fìràánù sí ẹ ti gbàgbé ni. ìpè tìlú na abẹ́lá àkó. àwọn ọmọ yín tó ń pa wọ́n nípakúpa. wọ́n yẹ sítáhà yìí sáà àkọ́. ó sì ń dá àwọn ọmọ obìnrin yín sí. wọ́n fi ìdá lè tó ń bàlá ọ̀lọ́ ọ̀gbẹ́kọ̀ ọ̀gbìn. ọlọ́run ọba ẹni tójú yín kàn lọ́dọ̀ fìràhùn àdánwò tó tóbi ni ẹ ti gbàgbé ni ṣe bọ́lá ọba ló là ọlọ́run yẹn sí kò yẹ kẹ́ ẹ dá màmá tó fi wá jẹ́ pé nísìn èrè ẹni kí musa ọba yín wá èrè tẹ́ ẹ máa sìn lẹ́yìn ọlọ́run tẹ́ fi máa dọ́lọ́run ọba yín mà ìyẹn ló bí gbogbo ìpìlẹ̀ ìbọrìṣà báwọn tí wọ́n dá ìbọrìṣà ṣe máa ń ronú ònìyẹn torí pé ẹni tó ń bọ Ṣàngó ẹni tó ń bọ Ògún ẹni tó ń bọ Ọya tẹ́ bá bí wọ́n léèrè bó ṣe Ṣàngó ló dá wọn wọn ní rárá ẹni sógun ló dá wọn wọn ní rárá wọn ní àwọn kan fi yẹn symbolize àwọn fi wọ́n sàmì pé àwọn fi ń rántí ọlọ́run torí pé Ṣàngó gangan ni ó mú àwọn dọ́dọ̀ ọlọ́run Ògún ni ó mú àwọn dọ́dọ̀ ọlọ́run àwọn gbére yẹn kalẹ̀ kí yẹn máa jẹ́ ìrántí káwọn ó sì lè máa fíìlì páwọn ti wà níwájú alágbára tẹ̀rẹ̀ yẹn fi dúró níta fi mọ̀ pé símbọ̀ lásán ló jẹ́ bí wọ́n ṣe mọ èrè èrè ẹ̀dẹ́ èrè Ṣàngó ẹ̀dẹ́ ó yàtọ̀ sí bá ṣe mọ èrè Ṣàngó Ọ̀yọ́ Aláàfin ẹ̀rí Ṣàngó mi wọ́n yọ yọ gẹ̀rẹ́ ìmí ọgbẹ ni wọ́n tún mọ̀ pé Ṣàngó gangan kọ́ wọ́n fi rẹpúsẹ́ǹtì ẹ̀ ní káwọn ó lè máa rántí ipa tí Ṣàngó ipa aláàbí tó gbé láyé àwọn èèyàn fẹ́ nǹkan tí wọ́n máa ń rí wọn ò fẹ́ ẹni tí wọn ò ní fojú rí wọn ò ní gbàgbọ́ sọ fún wípé kó ṣe nǹkan kan kó gba aládá lọ́dọ̀ ọlọ́run àbí kan fún níṣu ẹ̀bà méjì yóò ní ẹmúṣu ẹ̀bà méjì wá torí pé ẹ̀bà ṣe é fojú rí àtọ́bẹ̀ ẹ̀mú sí ṣùgbọ́n pé ó gba aládá ẹ̀fìyàn ẹlẹ̀ ìta sì fi jẹ́ mú mi ní òun náà ni wípé mi ní una bil ghaib ìta fojú rí tí wọ́n sọ àìmọ́ gbàǹtẹ̀yìn ò fojú rí gbọ́ nínú tọ́lọ́wọ́n bá sọ òun ló ṣèyàtọ̀ láàrin wa àwọn àtẹlẹ́bọ àwọn fẹ́ mọ irú nǹkan báyìí ntó bí èrè Ṣàngó nìyẹn ntó bí èrè òòṣà nìyẹn ntó bí èrè Odùduwà nìyẹn ìyẹn náà títí wá tàta kpòrò wọnú Islam lórúkọ Islam ṣé wàá tún kún wàá tún mọ èrè ẹ̀ ṣé wà á tún kún wa á tún gbé fọ́tò rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ bá ti wá fẹ́ ṣàdúrà ẹ kọ́kọ́ lọ forí kalẹ̀ níbi èrè ṣéwù ntó bí èrè Maria nìyẹn tábà kọ́ wọlé ìjọ Catholic school àwa lọ ẹ kọ́ lọ tẹ̀rí bàbá yìí Màríà mímọ́ ìyá ọlọ́run gbàdúrà fún wa. kí ló yàtọ̀ láàrin ẹni tó bọ Ṣàngó àti ṣéèrè yẹn sóhun ní Màríà káti ẹ̀ sọ pé Màríà gangan nìyá ọlọ́run ṣéèrè yẹn sóhun ní sóhun ní Màríà gangan jama ẹ jẹ́ ká ronú kò sẹ́sìn kan tó píríṣì mọ́lọ́ọ̀lọ́kan tó tó Islam kò jẹ́ sí bẹ́ẹ̀ nìkan bá sọ pé àwọn mùsùlùmí àtàwọn onígbàgbọ́ kí ló gbàgbọ́ ẹni kó wá sọ sẹ́ni tí ń forí kalẹ̀ fèrè Maria kò sí yàtọ̀ láàrin òun àti bàbá ńsàngó èrè lèrè ń jẹ́ ńgbà míì ń bẹ gan àwọn tó máa ń mẹ èrè yẹn bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni bó ṣe Maria wọn lè gbẹ bó ṣe ti Ṣàngó òun lọ náà ni bó ṣe tọ́ya kò sí problem òun náà ló gbẹ ti Maria yẹn òun náà ló material náà ni àfàlàtà sáwọn èèyàn ṣe làákàyè ni èrè ṣéwù èrè àfà fọ́tò ṣéwù fọ́tò àfà ibi tá a ti lọ síbi wípé ìmọ̀ yàwòrán ìmọ̀ ọmọ èrè ìmọ̀ yafátò súnà tànàbí takò ẹni bá fẹ́ gbọ́ kó gbọ́ ẹni tí ò bá sì gbọ́ kó má gbọ́ gbogbo ẹni jọ gbé jalè kìyàmà ẹlòmíì ó yàwòrán rẹ̀ yóò ga tó báyìí sílẹ̀ ó sì kọ́lé yóò wá gbé sínú lé tábà padà sọ ọ́ dóòsà ọmọ rò níwájú ọlọ́run lọ́bìlà kíámù. látara adé eléyìí ọlọ́run ọba wa ń sọ fáwọn bani Israel pé kí ló rọ́ọ̀lù yìí ṣé gbogbo ń tọ́lọ́run ọba ṣe fún yín ẹ ti yá gbàgbé ìgbà tọ́lọ́run ọba ń ṣe yẹn ẹ sọ pé ẹ mọ́ ọlọ́run a lè mọ ọlọ́run pẹ̀lú kárí sójú a mọ̀ pẹ̀lú àwọn àmì àmọ́ pẹ̀lú àwọn iṣẹ́ ọwọ́ ẹ̀ láfi dọ́lọ́ wọn bá mọ̀ kì í ṣe páàrí òun gángan sójú báyìí láyé ń ọlọ́run ọba wa ni wọ́n wá àbínà musa falafina layla. wọ́wọ́ àìná musa falafina layla. ọlọ́run ọba ní lẹ́yìn ìgbà yẹn àwa bá musa ṣàdéhùn àwọn ọlọ́run ọba àwa ṣèbẹ̀rẹ̀ fún musa afẹ́ afẹ́ fún lófin tí ó fi máa darí àwọn kọlọ̀rọ̀ sí òfin gbúdọ̀ wà torí pé àwọn eléyìí ọwọ́ kọ́wọ́ náà fẹ́ máa yọ ọlọ́run wá sàdéhùn pẹ̀lú musa pé kó wá pàdé ọlọ́run sàlàsí mẹ́lẹ́lá náà. وأتممناها بعشر فتم ميقات ربه ọlọ́run ọba bá musa ṣe àdéhùn pé rẹ̀ musa ó gbààwẹ̀ ogójì ọjọ́ àwọn àfọnímọ̀ tafsir wọ́n ní òun náà ní oṣù dùlùkọ́ádà ọgbọ̀n nínú ẹ̀ mẹ́wàá tó kù òun náà ní mẹ́wàá dùlùhíjà tá a fi ń ṣiṣẹ́ hajj mẹ́wàá ní oṣù dùlùhíjà yẹn papọ̀ mọ́ ọgbọ̀n sínú dùlùkọ́ádà òun ló fi jẹ́ ọgbọ̀n ogójì lànàbí Musa fi gbàwẹ̀ ọlọ́run ọba ní kó gbà àwẹ̀ bẹ́ẹ̀. ọ̀nà mi kọ́ tọrọ bí arúgbó iná lẹ́yìn. musa wa gba àwẹ̀ yẹn fún odidi ogójì òru ogójì ọjọ́ ló fi gba àwẹ̀ náà. àbálà musa ní akhi Harun. اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين Ànábì موسى àgbà tó gbà wẹ̀yẹn tán Ọlọ́run wá ránṣẹ́ sí pèrè Mùsá mo fẹ́ fún ọ lófin tó fi máa darí àwọn èèyàn wọ̀nyí ìgbà tí Mùsá wá fẹ́ lọ gba òfin lọ́dọ̀ Ọlọ́run. Ọ̀la Mùsá ni a kì pé èèyàn bá jẹ́ ẹni tọ́lọ́hún fi ta kókó sáàyè kan bó bá ti fẹ́ kúrò fún wọn lẹ́ni tí wọ́n máa gbọ́rọ̀ sí lẹ́nu tó bá ti síbẹ̀ kí nǹkan yẹn má bàa dàrú kó tó dé ó wà láàyè kan ìwọ lọ̀gá iléeṣẹ́ kan já ní kí dẹ́bùtì rẹ̀ kó dẹ́bùtáìsì gbogbo àṣẹ yẹn kò lè lọ́wọ́ kí nǹkan má bàa dàrú ló fọ olórí orílẹ̀-èdè wa kọ́lọ́n bá ṣàlékún àlàáfíà rẹ̀ ìgbà tí ò sí nílé ó gbé tòlè vice president lọ́wọ́ ẹnu wípé sojú mi wọ́n bá ń kí kókó oríire torí pé ti dá wọn lójú pé Buhari ò ní padà wá mọ́ ẹ wà níyànjú ẹ wo ọmọ orílẹ̀-èdè wọ́n wá ń kí gbòkú àwọn ti sọ náà Kristi ó pàtàkì ní àwọn ti sọ kódà wọ́n ṣe lérí wípé ẹnìkan ní tí Buhari bá padà wọ Nàìjíríà òun èso òjíṣẹ́ Ọlọ́run sọ́tà báyìí ṣé ẹ gbọ́dọ̀ tọ́sọ́ náà nígbà Buhari wá dé ńkọ́ tó tún dé pẹ̀lú àlàáfíà ó tún yàn níjọ́ tó dé bí ológun ẹni tó sọ̀rọ̀ ń jò ní ń bolo fojú sí torí pé irọ́ ti ń gbé rọ́ọ̀mì náà ní gbogbo wọn ò ní tìjú ojú àti ẹ̀ tìyàn pé èyí tí mo sọ lánàá kò rí bẹ́ẹ̀ tó bá tún dọ̀la ní tún sọ mi. ọlọ́run wá ní kánábì Musa wá láti wá gba òfin. anábì Musa wá wo ta lẹni tó lè fi lélẹ̀ ó wá sọ fún ọmọ ìyá rẹ̀ Harun. Òkùnlọ́fúnni fi kọ́ mi wà á sílẹ̀. Ó ní rẹ̀ ọmọ ìyá mi ìwọ ni ó bá ń múlé lọ́wọ́ mo fi ọ́ délé lórí àwọn ọjọ́ nípa kó lọ wọ̀nyí wàá sílé gbìyànjú kó ṣàtúnṣe láàrin wọn mọ́jú wọn balẹ̀ mójútó wọn tún wọn ṣe mọ́ fààyè gba rẹ́dẹ̀rẹ́dẹ́. wàlá tàtàbí ìṣẹ̀bí ìlànà ìfúnṣẹ́jẹ́. wọ́n ṣe tẹ̀lé ojú ọ̀nà àwọn òbílẹ̀ jẹ́ gbogbo ìròrí ibú tó mọ̀ ọ́ àìdí àti òbámu yẹn tó mọ̀ gbà tiwọn wọ́n tẹ̀lé wọn lóbi jẹ́ pé téèyàn bá jẹ́ olórí tó tún wá jẹ́ páwọn orí tútù orí gbígbẹ ló kó sábẹ́ ọpọlọ rẹ ó gbúdọ̀ máa ṣiṣẹ́ ni lẹ́yìn yẹn ó gbúdọ̀ kún fún bẹ́ẹ̀ lọ fún tọ́sọ́nà lọ́dọ̀ ọlọ́ báwọn èèyàn ó ṣe máa ronú ẹ̀rọ ọlọ́wọ́ báyìí ah, irú mọ̀ràn wo ni wọ́n mú wáyé yóò sì fẹ́ kẹ́ kó o lo ìmọ̀ràn yẹn ọlọ́run ọba fi sọ pé Musa ń sọ fáwọn ń sọ fún Harun ìwàlá tẹ́tẹ́ mi sẹ́bí lálùmọ̀sídì. ìwàlá tẹ́tẹ́ mi sẹ́bí lálùmọ̀sídì. tẹ̀lé ojú ọ̀nà àwọn ẹni tó jó níbàjẹ́ gbogbo àwọn àbá tó níbàjẹ́ ó máa mú wá àbá àbàjẹ́ ni wọ́n wàá wọ̀ ọ́ lásán òdodo ìwọ ọmọ ìyá mi má tẹ̀lé tí wọ́n bá wọ ọ́. نعم ولما جاء موسى لميقاتنا ìgbà Musa débi ààyè tọ́lọ́wọ́n bá ní kó ti wá gbà òfin tọ́lọ́wọ́n bá fẹ́ fún un. wakallamahu rabbuhu. ọlọ́wọ́n bá wá bá Musa sọ̀rọ̀ láì sálágàta láàrin ọlọ́run àti Musa Musa ń gbọ́rọ̀ ọlọ́run. qala rabbi arini àwòrán ìlẹ́yìn. ànábì musa wa níbẹ̀ ọlọ́run gbogbo ẹ̀dùn ọ̀rọ̀ rẹ ni mò ń gbọ́n gbogbo ògbà òsì jẹ́ ń rí ọ. àrí ní àwòrán ìlẹ́yìn. ṣé wọ́n fún mi kí n tiẹ̀ fojú kàn ọ́ kí n mọ bó ṣe rí. bọ́lẹ́lẹ́ tẹ̀rẹ́ mi. ọlọ́run rẹ̀ musa ojú kan eré mi láyé láyé ojú kan ò lè rémi ọlọ́run ọba. wọ̀lẹ́ kí ni ìbòrò ìlọrin jẹ́ bẹ́ẹ̀ni. ṣùgbọ́n n tó lè ṣe ni pé òkúta tó ń wò lọ́ọ̀kan yẹn mọ̀ wò gángan. fàyínísítà kan wọ́n máa kẹ́ ẹ́. tókùtà yẹn bá rórí gbà. màsáfàtàrà ni. ajẹ́ kó rémi ọlọ́run ọba tó dá ọ nìyẹn òkúta yẹn sì bù háyà òkúta tó tóbi tó ga ọlọ́run rẹ̀ Mùsá máa wò bẹ́ẹ̀ nítorí béèrè yẹn ká máa wò. fàyínì sàkọrọ mẹkánì hù bàṣà bàbá ìbára dúró tó bá lè gba ẹ̀mí ọlọ́run fàṣà bàtà ní. bóyá ó ṣeé ṣe kó rọ́lọ́run. wàlẹ́ mẹ́ta lára bòó lè àwọn àbúrò onímọ̀ tẹ̀sí wọn ní ọlọ́run ààyè sáàtì ọlá níbi tó lọ́n wà ojú kankan ò lè débẹ̀ ẹ̀dá kankan ò lè débẹ̀ màlẹ́kà kankan ò débẹ̀ torí wípé ìmọ́lẹ̀ ní gbogbo ẹ̀ ìmọ́lẹ̀ tó lè fọ́ ojú in tí ò wá kéèyàn ó sọwọ́ báyìí kó wá ṣe wípé ìwọ̀nba ibi tó rí báyìí ìmọ́lẹ̀ ṣáìsì bíi ló jáde sápàtà yẹn kì í ṣe pé gbogbo ìmọ́lẹ̀ gbẹ́ kéèyàn kan ṣàṣe kékeré báyìí kí ìmọ̀lẹ̀ wá jáde ìmọ̀lẹ̀ bí kan sì ìmọ̀lẹ̀ tí ò jù báyìí lọ kó jáde níbẹ̀ òun ló tàn sápàtà. falamma tajalla rabbuhu liljabal ja'alahu dakka. ìmọ̀lẹ̀ tó tàn sí àpáta yìí ní kété bóyá tàn sápàtà wọn àfọwọ́nìmọ̀ tẹ̀sí wọn ní àpáta ó sì di èèpẹ̀ kì í sọ̀rọ̀ pé àwọn kwari eléyìí o sẹ́yìn pé kí n kwari ó tó fọ kó tó di èpẹ̀ yóò ti kọ́kọ́ dé sí ìpele ìpele ìpele. ẹ̀ẹ̀kan náà gbogbo bí ìgbà tí kandu bá yọ. jọ́lá hó dẹ́kẹ́. ó ti pẹ̀ lójú ẹsẹ̀ àwọn àfọ́nimọ̀ tẹ̀síìrì mi sọ pé n tó tiẹ̀ da ni pé ntí ọ̀pátá yẹn rí bó ṣe ga ó sì bọ̀lẹ̀ kó tó lè dá dúdú dọ́gbìdàlì kìámà. Hmm ẹnìkan wá nígbà tó ń jáde lóko níbi àlà ọlọ́run bá sápàdé òun ó má dà lọ́wọ́ mr alonge ìwọ ti di òjíṣẹ́ olúwa láti a láàyè àfọnú. àṣé bẹ́ẹ̀yẹn bá wá ń pa àlọ́ onímọ̀ pa àlọ́ lòun ń pa níwájú ìjọ ẹni òdì máa sọ bẹ́ẹ̀ bóòlù ló ti fẹ́ sọ ẹ kódà ó má dà lọ́wọ́ àlìjànú lórí wọn ìmọ̀lẹ̀ èyí tó àgbẹ̀rẹ̀ kan èmi àti dádì ẹ̀ sọ̀rọ̀ tán ah. tá a lè fi wé. تجلى ولما ولما تجلى ربه للجبل ìgbà tí ọlọ́run ọba tó fi ìmọ́lẹ̀ díẹ̀ tó fi hàn òkè náà. jàǹdà wo dàkà. òkè yẹn ó fọ́ sí wẹ́lẹ́wẹ́lẹ́ ó di èèpẹ̀ ó sì parẹ́ sínú ilẹ̀ bẹ́ẹ̀. wà á fọ́ mọ̀ mọ́ sáà sọ́yìnká. nígbà tó gbáriwo ó dà wó lulẹ̀ ó sì dákú lọ rangbọ̀ndán. ọ̀kọ́rọ̀ Musa sọ́yìnká. àwọn Musa ó dákú lọ ariwo yẹn kọjá tó ń gbálẹ̀ gbé ẹ̀mí bọ́lá rẹ̀ nígbà tó gbọ́ ariwo yẹn. fàmà afá tọ́lọ́mọ bá tún wá fi àtẹ́gùn sí Musa tó tún tají kódà ń bẹnu àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síì tó ń lẹ́yìn ogójì ọjọ́ ó tó tají gbàtí Musa tají tán. ọmọ fẹ́ kọ́kọ́ lọ subhanak. ànábi Musa ní ọlọ́run àtúwọ́sẹ̀ mímọ́ ní fúnra ọlọ́run ọba mi mo ti béèrè tí ọ̀yẹ́ ń béèrè subhanak subhanak mímọ́ ni fún rẹ̀ ọlọ́run tí tó fún rẹ̀ ọlọ́run tó dá mi. tumitu ilé. ọlọ́run ọba mo túbà. wa ana awwalul mu'minin. ó kéèyàn ó gbọ́ ọlọ́run ọba gbọ́ èmi lẹni àkọ́kọ́ èmi ò lòdì sífẹ̀ẹ́ rẹ ọlọ́run o tó sẹ́ni ò ìsẹ́ni téèyàn sẹ̀ bọ́rọ̀ musa sì rí ni lórí tóun náà béèrè jama anabi musa anabi ọlọ́run ni jama ẹ wo tó ṣẹlẹ̀ lórí pé ìmọ̀lẹ̀ díẹ̀ lórí ẹnìkan wa ní ntòkó bọ̀ àwọn wa pàdé àbí ẹkẹ tiẹ̀ wáyé láàrin wọn àtọ́lọ́hún wọn jọ mẹkẹ abẹ́ ìgbọ́yìn ni abẹ́ mi kan mò ń gbọ́ ni. òun àtọ́lọ́ ń jọ mú ẹkẹ́ nígbà tó wá di wípé ilẹ̀ fẹ́ máa tó fẹ́ fi ẹ̀yìn ọlọ́run láì ọlọ́run wà ní àà kí ló kọ́ ẹ náà wọ́n ní Jacob ní ọ̀yẹ́kọ̀ jẹ́ Jacob ní Israel látò ní lọ ọlọ́run èwo ni ẹ téèyàn fẹ́ yẹn lélẹ̀ amọ̀dúpọ̀lọ́dọ̀ ọlọ́run alukurani ò dojú ọ̀rọ̀ ọ̀run mọ́ wa lọ́wọ́ lóòótọ́ jẹ́ pé ẹni tí ní nǹkan sọnù mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan bá dàrú ẹgbẹ́ ah, kùránì tèmi ò sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ta ló wá mọ ọlọ́run nínú wa ta ló mọ ọlọ́run pẹ̀lú àwọn ìròyìn ẹ̀ ló fi jẹ́ pé ẹni tó bá gbé góòdì lọ́wọ́ ó yẹ kó pọ́n góòdì rẹ lé kó mọ pàtàkì ẹ̀ mo wá gbé góòdì ọ̀wá ń fi pamọ́ ojú ń tì ọ́ láti yọ ọ síta sọ̀rọ̀ pé nǹkan ti ṣe ọ́ abẹ́lẹ́ ọ̀nà mi títóbi rẹ̀ ọlọ́run kó mọ́tà fẹsẹ̀ wá rinlẹ̀. wọ́n padà sí ibú tí ń kàn yàn téèyàn fi rí islam lẹ́sìn tí ò yẹ kó ṣe mọ́ ọlọ́run kó má fi kàn wá. fatani khafifatani ala lisan thaqilatani fil habibatani ila سبحان الله وبحمده سبحان الله العظيم كلمتان خفيفتان على لساني ثقيلتان في الميزان حبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العليم الحمد لله والصلاة والسلام على رسول الله adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlẹ́ tí a gbọ́ ní ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run jẹ́ kí àwọn ètí àti ń bọ́ tẹ́lẹ̀ náà lọ́wọ́n tó kó wúlò fún wa insha Allah ta'ala à ń fi àsìkò yìí sọ fún wa pé pẹ̀lú ògo ọlọ́run a ó dá tafsiro àtọ́dún àdàdúró tó bá dọ̀la kí ọlọ́run ọba kí ó sọ wá ju ọ̀la lọ àwọn tí a bá ti ń gbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run ó yẹ èyí tá a gbọ́ lẹ́sìn ó yẹ kó ní ìyípadà dáadáa nínú ìgbésí ayé wa di ọdún yìí èyí tá a tún gbọ́ lọ́dún yìí kárọ̀nù wípé bó o ní yóò tún ṣe ní ìlápadà yípadà dáadáa nínú ìgbésí ayé wa àtọmọ àtìyàwó wa lẹ́nu iṣẹ́ wa ó tún tó di ẹ̀mí abẹ́lẹ́wọ̀n bá nínú tuntun bẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ ká láṣepọ̀ ẹ̀ dáadáa lórílẹ̀ lórí ọ̀nà ti tọ́lọ́hún àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa sallam inshallah ta'ala a tètè dé lọ́la a sì ti bẹ̀rẹ̀ tafsir ní aago mẹ́rin àbọ̀ gẹ́gẹ́ ká lè tètè láǹfààní láti lè dá dúró tí a bá ti wá dá dúró lọ́la yẹn kò ní sí béèrè tó ti kò ní sí ìbéèrè a ó bẹ̀ lọ́hún subhanahu wa ta'ala kó tún sọ wa di ọdún tí ń bọ̀ kó tún lè wá kún nínú dáadáa kó lè wá kún nínú bẹ̀rù ọlọ́run kó lè wá kún nínú arzikiri kó lè wá kún nínú àlàáfíà ká má máa sọ pé ah, èsì lágbájá ibi tí mo jókòó sínú ó wá dà kò lè jáde mọ́ nílé ọlọ́run kó má fi ṣàdánwò fún wa tó a bẹ̀ lọ́n lórí yẹn náà lọ́la kọ́lọ́n ọba kí kó sẹ́nu rọrùn bá arhamar rahimin abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kí ọlọ́run kí ọmọ ṣàdúró tiwa a wà gba ìbéèrè ẹ̀yọ kan so afa afa Bukhari ìbéèrè tẹ ìbéèrè ńlá sí ẹ̀mí ọgbà pé so iṣẹ́ àlàmàdàn ìbéèrè yìí ẹ béèrè bóyá tàbá parí ah, bisimilahi rahman rahim kí ni Islam sọ nípa kádàrà ṣé kádàrà wà bẹ́ẹ̀ ni kádàrà wà ṣáàdùà wà bẹ́ẹ̀ ni àdùà wà àdùà sì ń gbà ṣáàdùà yí kádàrà pada èmi ò mọ̀ ṣé ò yí padà èmi ò mọ̀ torí pé mi ìkulẹ̀ rí kára yẹn yẹn gan aslan njẹ́ yẹn bá rí lẹ́yìn ọ̀sọ̀ pé yí padà ṣùgbọ́n lọ́run tó ní ká máa bọ òun òun dá a lójú kó wọn gbàdúrà so ìyẹn ni kò dúró lórí mọ́tàbẹ̀ kádàrá ti gbẹ mọ́tàbẹ̀ o ẹni tó ń fẹ́ yẹn máa bẹ tó bá kúkú yí kò ní sọ fún ọ so ti yé wa so ní lẹ́mìí pé ẹni tó ń fẹ́ lọ́dọ̀ ọlọ́run máa ṣàdúrà máa bẹ̀ lọ́run lórí ẹ̀ ìyẹn ni kò so ẹ̀mí ẹ̀ mọ́ ṣé kádàrá ń bẹ bẹ́ẹ̀ ni ó wà. Adua, kádàrá yẹn ọlọ́run ló ní yẹn sọ̀rọ̀ àdúrà òun ló kàn wọ́ wọ́n tọpinpin wọnú kádàrá alikadaru sirru min asrarillah la, kan ní ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n ti fún wọn ní tó fẹ́ kó wọ́n máa ṣe máa bẹ̀ lọ ud'uni astajib lakum ọlọ́run ẹ pè mí lórí bẹ́ẹ̀ nfẹ́ màdá yín lọ sọ àdúrà ní kí wọ́n ṣe kí ni o kò fèsì kò máa ṣe sọ tí mo lè sọ ní ṣókí nípa ọ̀rọ̀ kádàrá ẹni tó fẹ́ lọ sí àwọn orílẹ̀-èdè kan lọ́wọ́lọ́wọ́ ń sìn kì í ṣe àwọn bẹ̀rẹ̀ nìkan even Trump ó ti mọ̀ọ́mọ̀ lébẹ̀lì àwọn countries kan Muslim countries kan pé wọn ò gbúdọ̀ wá sí àmọ́ padà fọ̀rọ̀ yẹn já mi ò fọ́ lò ó tí wà lébẹ̀ ìyẹn túmọ̀ sí pé tó o bá fẹ́ lọ o ò lè àkọ́nà ò lè lọ bẹ̀ tó bá yẹ pé ìlú yẹn ọmọ ìlú yẹn lápèjúwe ní sùkúlù ìlú Amẹ́ríkà ìyẹn nìkan kọ́ tí fíìsà rẹ international passport yẹ tí fisa Sudan tó bá ti gbàrí tó bá lọ ẹmbásì Amẹ́ríkà ọ̀fẹ́ lọ Amẹ́ríkà tó bá ti rí fisa Sudan ó ti lọ Sudan rí o lè má rí o lè má rí fisa o lè má rí gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan yẹn nínú gbogbo fìtínà tó ń ṣẹlẹ̀ láyé bá a ti sọ nìyẹn ní yẹn ṣe tuntun irun tó ju bẹ́ẹ̀ lọ náà ṣẹlẹ̀ láyé anabi sallallahu alaihi wasallam to the extent wípé àwọn kèfèrí wọn ni ká má ta oúnjẹ rárá nínú ìlú fànàbì àti gbogbo àwọn tó bá gbọ́lọ́ bọ̀ ká má tó oúnjẹ fún wọn orídìí ọdún mẹ́ta wọn kódà àwọn sàbí ewé báyìí wọn sì ń jẹ ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ìyá wa Khadija radiyallahu anha owó ẹ̀ ló ń fún ra oúnjẹ káwọn yàrá máa jẹ sórí ohun ṣe tuntun bó ti wulẹ̀ kó le tó náà ìlérí ọlọ́run ni pé ọlọ́run yóò rìn sí lọ́wọ́ however káwọn èèyàn máa ju bọ́ǹbù káàkiri kò sí nínú islam o islam yìí ṣẹ̀sìn tẹ̀jẹ̀ sílẹ̀ islam yìí ṣẹ̀sìn máa fẹ̀mí àwọn èèyàn ṣòfò àwọn tí wọ́n ń ṣe nǹkan yẹn ọlọ́run tó àṣírí wọn á padà mọ ibi tí ọ̀rọ̀ ti wá ó pẹ́ ó yá ló padà sí gbogbo ayé islam sá ti ń bẹ láyé ti pẹ́ nínú ìlú tó wà peaceful púpọ̀ ní north Maiduguri jẹ́ kan. Maiduguri is a commercial center Maiduguri ẹ̀wà Maiduguri ó yàtọ̀ Maiduguri bó tún ṣe wá rí yẹn àwọn èèyàn ń wá láti Niger láti wá tún máa tó wọ̀ wọ́n tún kó nǹkan wa máa lú oríṣiríṣi ní Maiduguri Maiduguri téèyàn bá lọ Maiduguri téèyàn bá memorize Quran wọ́n tún máa ń respect ẹni tó bá ha Quran ní Maiduguri ju gbogbo àwọn other states lọ ní northern part of, the, of Nigeria torí pé tẹ́ ẹ bá tracy ìtàn Islam ní Nàìjíríà ẹ lè fọwọ́ rọ́ Maiduguri sẹ́yìn Maiduguri Islam ti wà ń bẹ̀ tí wọ́n ti ń practice Islam dáadáa tí wọ́n ti ń ṣe Islam dáadáa síwájú jihad Usman Dan Fodio Borno òní Muhammadu Aminu Alkanami. Al àwọn alikanami àwọn nara Maiduguri àwọn Borno ṣùgbọ́n gbàtí wàhálà ó ṣẹlẹ̀ ó ṣe jẹ́ Maiduguri ní target pé Maiduguri ọ̀wá fẹ́ ṣe wọ̀ ẹni fẹ́ lọ kí ogun ò ma ẹni fẹ́ lọ sòwò gan inú fo àyàfo ní tí èyí bá ṣe pọ́lọ́ ń dáhùn haúsá lẹ́ni tó láyà tẹ́tọ́ bí ilẹ̀ Yorùbá ni ìlú yóò tutù kò ní sẹ́ni kan bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí yẹn dé Maiduguri ní ìṣe àwọn ẹ̀ tó bá ọ̀rọ̀ wọn lọ àwọn nǹkan yẹn ó ní ó ní target fáwọn tí wọ́n gbé àwọn nǹkan yẹn kalẹ̀ ṣùgbọ́n wa mùsùlùmí àwọn ọmọ bẹ́lọ̀ ni kọ́lọ́n wọlé àtúnṣe rẹ̀ kó ràn wá lọ́wọ́ lórí ìbéèrè yẹn ẹni tí ó fẹ́ lọ sáwọn ìlú yẹn tó lè yẹ pé lóòótọ́ ó máa ń ṣẹlẹ̀ obìnrin mùsùlùmí kan yóò lò jáàbù wọ́n máa ń embarrass ìmí wọn lè lù kán já ìjáàbù rẹ̀ àwọn tó yẹ kó defend ẹ ẹ ní lè defend ẹ wọ́n sọ wípé for security purpose kò sí tẹnika kan sọ nínú tó a fẹ́ lo fitina yẹn fún yẹn ìbéèrè yẹn ìdáhùn ẹ ní pé number one kí lẹni yẹn fẹ́ lọ ṣe that's the first question wọ́n fẹ́ lọ máa fagbúrò níbẹ̀ wọ́n fẹ́ lọ sòwò níbẹ̀ kí ṣe bẹ̀yẹn nìkan náà ti ń sòwò kó má lọ bẹ̀ kó má lọ bẹ̀ kó lọ bọ̀ mí lótìyé yíwù nígbà kan tí mi orílẹ̀-èdè kan ti ń dúnkokò máa ń disturb àwọn ọmọ Saudi Saudi ní káwọn ọmọ lọ bàbá ebi ọ̀pọ̀ àwọn nílò àwọn so kò sí náà fẹ́ fi bẹ̀ ṣe ibi tá a bá ní kéèyàn ó débẹ̀ kéèyàn má sin lọ́hùn kéèyàn má kírun ardullahi wasa fatuhajiru fiha ilẹ̀ ọlọ́run fẹ́ kọjá kéèyàn wà níbi kan kéèyàn má lè kírun kéèyàn má lè fèrè ẹ̀dá bí mùsùlùmí là kéèyàn má lọ bẹ̀ kéèyàn lọ bùnmi pọ́pọ́sì tó bá máa gbìyàn lọ ní ó dìtámì fatiwa tá a fò fún yà ẹlòmíì gbẹ pọ́pọ́sì tó gbé lọ pọ́pọ́sì yìí ò ṣe é sọ pé kò má lọ ṣẹ́rí án nínú ẹ̀sìn irú ẹni báyẹn àwọn àfa lè sọ wípé tọ nǹkan bá ń ṣe lọ́hùn bá wọn ṣe tí ó àfẹ́ ti kó mọ́kì rẹ o tán bá yẹ kí wọ́n bá wọn àbí à ń bẹ bẹ́ẹ̀ títí tó fi ṣe kíni o tó fi kúrò ń bẹ. ṣùgbọ́n ẹni tí ó tẹ̀kì nǹkan yẹn àwọn àfáà ni wọ́n sọ pé sọ ohun tó fẹ́ lọ ṣe ṣé ohun tó fẹ́ lọ ṣe yìí ṣó wọ̀ fún ká sọ pé kò compromise ẹ̀sìn àwọn nǹkan kọ̀ọ̀kan nínú ẹ̀sìn. sọ ohun tí ó di tàbí ẹ̀ tọ́wọ́ fún general answer ká fi mú wọn lẹ̀ nígbà tó yẹ pé olùwọ̀n nìkan ni èèyàn lọ lúbomi èèyàn lọ bomi bẹ̀tí tí wọ́n ṣe yẹn ẹ̀mí nǹkan yẹn ò lè gùn kò lè last ẹ̀rì because wọ́n padà sọ́ba bí kéèyàn sọ pé yorùbá àfẹ́rẹ́ haúsá ẹ̀ ń tara yín jẹ ebi ọ̀pá yín tí haúsá náà báyìí pàwọn ọ̀fẹ́ rí yorùbá mọ́tò haúsá ó bàjẹ́ haúsá èsè mẹkáníìkì haúsá èsè fọ́níṣọ̀ gbogbo àwọn ẹsẹ̀ yorùbá ní í ṣe ní north à ń tún wáyà lé à ń ta yorùbá ní í ṣe yẹ báwùsọ bá lọ kọ́sẹ̀ kò ní kọ́sẹ̀ òun yẹn jù tí òun sá kó ń kò lè kọ́ yẹn jù àjọjọ́ ń kúnra wa lọ́wọ́ láyé ni le linnasi min badawi wa hadarati ba'dun li ba'din wa in lam yashu al-qadam àjọjọ́ wọnú ara wa ni òun wúlò níbí àwa náà wúlò níbí ṣùgbọ́n jọ́tẹ́ bá ṣe sọ pé ẹ̀ mọ ìlú lò ní ẹ̀ sọ́fà jọ́tẹ́ mi náà bá ṣe sọ pé ìlú òwúlò èyí tẹ̀mí náà àǹfààní kùnrin lọ́dọ̀ yẹn òwúlò sọ́fà ṣùgbọ́n àwọn tó ń tẹ̀ tẹlifíṣàn yẹn òwú dùgbà wọn náà bẹ́ ṣe dà so ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan yẹn at the at the level of diplomatic level àwọn tó jẹ́ muslim countries wọ́n ń ṣiṣẹ́ lérí nǹkan yẹn torí wípé pé o láti sọ wípé ẹran dúdú ọ̀sẹ̀ ó ti pé gbogbo ẹran náà la máa pa ẹni tó bá ṣẹ̀ ní kẹ́ báwí kì í ṣe pé gbogbo èèyàn lẹ́wà máa fi ẹ̀ṣẹ̀ nìkan lẹ́wà máa fi ààrẹ jẹ́ islam ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ mélòó tí mùsùlùmí ní kí àwọn tí wọ́n ṣe mùsùlùmí kan mọ̀ wọ̀ ṣe bí wọ́n ṣe ń ju bọ́ọ̀bù táwọn ju sí chọ́ọ̀chì náà wọ́n sọ sí mọ́sálásí náà so látara àdé eléyìí èyí táwọn fẹ́ ṣe ni wọ́n ń ṣe yẹn tí o bá rí i táwọn afa èyí tó fẹ́ lọ yóò fatuwa yẹn ansa yẹn èsì general kìnnìkan èyí ó lọ béèrè pé mo fẹ́ lọ síbi báyìí nǹkan báyìí ní í àfa yóò béèrè pé kí lọ fẹ́ lọ ṣe dọ̀bá nìkan báyìí ló ṣe àbá yẹn lè sọ fún ọ pé alternative wa lápòjúwe ẹnìkan kọlu Sheikh bin Baz àfàwà náà sọ̀rọ̀ yìí fún wa ará Egypt ni ó wà nínú iṣẹ́ ọmọ ológun ní Egypt òun sì jẹ́ ẹni tó nírun gbàdàdà bẹ́ẹ̀ tí wọ́n ní kó wọn lọ fárùn gbọ̀n ìyàwó a máa ń jẹun wọ́n máa ń disturb bẹ́ẹ̀ tí nínú ẹ̀mí òun òun ò fẹ́ fà á pé kí ló ń lè ṣe ó béèrè question sheikh mubasi wa wọn dá lóhùn wípé tọ pẹ̀lú iṣẹ́ ọmọ ológun tó lóhùn ṣe yẹn n ò ní fẹ́ jẹ́ ọ̀daràn gbà sí so mind so lè má bọ̀ country tiwa ọmọ bọ̀ Saudi ah, àdúrà gbà <laughs> àdúrà gbà lójú ẹsẹ̀ náà parí ìfisẹ̀ lójú ẹ èmi kí bàbá ọkàn sọ fáwọn tó wà ń bẹ ni pé ẹni báyìí ní Egypt yóò wá sí Saudi embassy ní Egypt automatic kó má bọ̀ àbá ní wàá máa ṣẹ̀sìn rẹ̀ ń bí máa lọ jáàmì àwọn yunifásitì ṣe dìgírì tó wàá fẹ́ máa ṣe ẹni ẹ padà di àáfà ńlá níbẹ̀ ẹni tó ń fẹ́ gan mi. bàbá rí wípé kò jẹ́ dandan alternative wa sòtò alternative bá wà kò jẹ́ dandan kéèyàn sọ pé yóò lọ bẹ̀ kéèyàn lọ bomi bẹ́ẹ̀ tó bá pè ní téèyàn fẹ́ lọ ṣe ń bẹ̀ yẹn òòrọ̀ gbọ́n dá sí i Islam dẹ̀ gba nǹkan yẹn náà wọlé àwọn àfẹ́ wa sọ fún ẹni yẹn pé wẹ́ compromise. compromise compromise yẹn kì í sọ̀rọ̀ kó má kírun bóyá onírúgbọ̀n tó pọ̀ wọ́n lè lọ reduce ẹ̀ bẹ̀tì wọ́kọ́ ló dá decide nǹkan yẹn yóò lọ bá wọn onímọ̀ onímọ̀ lè sọ pé kó má lọ nígbà bá ti sọ fún ọ náà ni kò tẹ̀lé so ọ̀rọ̀ yẹn fatiwa tẹ̀yìn yóò lọ béèrè ẹni tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ yóò lọ béèrè lọ́wọ́ àwọn afa pé kí ni kí n ṣe so àfọwọ́ wa ṣèwádìí kí ló fẹ́ lọ ṣe kí ló fà so so what. what, what, what kó o ṣe àwọn kaba yìí so ìdáhùn ní ṣókè tí mo lè sọ lórí ẹni hada wallahu alam ó lè lọ ó sì lè má lọ ó dìpẹ́ǹ lórí ọ̀rọ̀ tí àwọn afa bá sọ lórí ẹ ẹni tí ó pààyàn tó màmá àtẹni tó ṣèèṣì pààyàn àtẹni tó jọ pé ó màmá gbogbo náà ni ó sàn tara ẹni tó màmá pààyàn wọn pọ̀ náà padà náà kàkà tí wọn bá fi ní apàdà àwọn tó ní fámìlì ẹni tó pa àwọn ni wọn lè sọ pé ẹ má pa ṣùgbọ́n gba lọ́ọ̀yà kan kò sùn lójọ bẹ́ẹ̀ tó bá ti wà confirmed pé ó mọ̀ ọ́n mọ̀ pa ọmọ làkejì wọ́n pa ọ̀nà ni àyàfi pé fámìlì àwọn ẹni tó kú yẹn ní pẹ́tọ̀ bẹ́ẹ̀ bá kú pa ẹni àwọn yẹn ti ó ti lọ pípa yẹn kò jẹ́ nǹkan kan àwọn ní ìdí owó torí pọ́ ọmọ ló fi ilẹ̀ rẹ̀ rẹ̀ ẹni kò sanwó ẹ̀mí ẹni tó pa ẹ̀ wọ́n wà ní pa wọ́n wà ní kò san owó ẹ̀mí díyẹ́tùnú mọ̀gàlávọ̀ owó tí ó san kì ṣe kékeré millions ẹni tó jọ kó màmá ṣùgbọ́n kó màmá lọ́nà wo ẹnìkan dúró nísìn ọkàn jágbe máa gbé abagbọ́n mi ma kò yẹ kó kú mo kà jágbe máa kí ló jágbe máa sí tó ti yé ìwọ náà lọ pa nù sẹ̀ríà ṣíbù làám ó màmá lóòótọ́ ṣùgbọ́n jọ pé ó màmá abẹ́nìkan tó pé màá mà ṣe é léṣe ṣé mi lọ bá ọkà gbáǹṣẹ láyà ni ènìyàn bá ṣubú lulẹ̀ ọba kú ọ̀pọ̀ àyàn à iṣẹ́ kan péré náà à ah, èyí tí máa mẹ́mí lọ náà ò kò jẹ́ dandan kó pọ̀ tó báyìí náà ó ṣe kò ń jẹ́ ṣùgbọ́n àwọn iṣẹ́ kan mí ń tó lè pààyàn o so fojú di iṣẹ́ kan o ẹlòmíì àwọn iṣẹ́ tìrú wa yìí ọlọ́mọṣẹ́ alápá kò lè ṣe nǹkan kan ṣùgbọ́n ìṣẹ́ kan ẹlòmíì bẹ tó ṣe wípé ó bọ̀ àlùkí àmọ̀ kọ́lọ́ sọ àmì irú wọn yẹn wọn ò ní pè ní ṣubú là ámúdì ámúdù nìyẹn ó máa tó gbọ́ mẹ́rin wà tó bá gbà yẹn sẹ́ni yóò ni yẹn sẹ́ tẹ́ni yẹn bá kú wọn yẹn bá wọn ò ní sọ pé màmá ṣùgbọ́n láàrin pé ó ṣèṣì àtó màmá òun ni wọ́n pè yóò sanwó ẹ̀mí ẹ̀ ẹni tóun náà sì pa tó ṣe èsì báyà ń dráìfù lọ kọ́lọ̀ máa sọ wa ẹnì àwọn kan bá tira wọn sẹ́nu ọkọ̀ ẹ̀ kó tó tẹ bíréèkì báyìí ó ti pa nìyẹn àbọ̀lọ́kadà ọlọ́ ọba téèkì tírélà ìrèdè ọba téèkì tírélà yẹn kì í ní ẹ̀yìn ọ̀kadà rẹ̀ bó ṣe kọ́ bọ́mbà tírélà nìyẹn ṣùṣùbù tí oṣù oṣù wájú tírélà ìyẹn àtòkùn àtọ̀kadà ó tẹ̀ mọ́lẹ̀ ṣé ẹ mọ̀ pé oní yẹn ò mọ̀ jẹ́jẹ́ rẹ̀ ń lọ nínú sẹ̀ríà Islam ó ń tírélà yóò sanwó ẹ̀mí ẹ̀ o ó ṣe ìsìn lóòótọ́ ṣùgbọ́n yóò sanwó ẹ̀mí n tó ń fi yàtọ̀ sáwọn èyí tó ṣáájú ni pé wọ́n lè fún níbi three years kò fi máa san díẹ̀ díẹ̀ ó dẹ̀ lè má tó táwọn yẹn yóò sanwó ẹ̀mí Islam mọ̀ máa fi yẹ protect life kónúkálukú lè jókòó ara ẹ̀ jẹ́jẹ́ má ṣèṣe kó gbẹ̀mí ọmọlàkejì sẹ́sìn Islam tó sọ yẹn làwọn yẹn wá ń sọ pé apààyàn ní mùsùlùmí so kọ́lọ́n wa tí ọlá rẹ̀ kà kí ó múlẹ̀ ṣàánú wa. so kò sí kan tó lọ àfi tí fámìlì ẹni yẹn bá sọ wípé àwọn yọ̀ǹda àwọn ò gbà àwọn sàmójú àwọn sàmójú kúrò ẹni yóò máa lọ kò ní sanwó kankan sọfún tá a bá ti sọ pé àwọn ó gbowó nílànà ti Islam ẹni yóò sanwó yẹn fún ọ pàápàá jùlọ tó jẹ́ mùsùlùmí nílànà Islam ẹni yóò sanwó so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ọmọọṣẹ́ kún wa lọ́wọ́ abẹ́lẹ́ wọn lápapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́mọba àtúnṣe gbogbo àgbáyé ó kọ tí islam ò jẹ́ tí wọ́n ń sọ àwa mùsùlùmí ọlọ́mọṣẹ́ fọwọ́mọ́ ibrahimati yarhamara gbogbo àwọn tí wọ́n ń fi òkun bojú tí wọ́n ń hùwà búburú láyé tó ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò tí wọ́n bá ń sápamọ́ sábẹ́ orúkọ islam ọlọ́mọṣẹ́ bá a tún wọn láṣìírí ibrahimati yarhamara وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك